أبان لنا الطيبات وحرم علينا القبائل ووضع عنا الآثار والأبلاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكبير المتعال وأشهد أن محمدا عبده ورسوله بين الحرام والحلال صلى الله تعالى عليه وعلى آله وأصحابه صلاة وسلام دائمين متوسلين ما تعاقب الهدوء والأصوات sọ́lámù wọn àlékún ọ̀rọ̀ àmọ́tòkú wọ́n bọ̀rọ̀ káàkiri adúgbò fún ọ náà nínú àkíyèsí àti ìtanijí lábẹ́ àgbọ̀yé kìtàbọ̀ náà àti súnmù ìdánilẹ́bí sọlọ́lọ́ òtara sọ́nà òun ni aburú ọtí àti tẹ́tẹ́ méjèèjì yàtọ̀ síra wọn ọ̀kan táàkùn fi kún táàkù pọ̀ òun ni àlùmọ̀kàdúrà àwọn nǹkan olóró ní gbogbo ìlànà gbogbo ọ̀nà tó bá pín sí yorùbá ní amúkùn ẹrù ẹwọ́ àbí ọ̀wá ní òkèlè ń wo ẹrù kalẹ̀ nàìjíríà ń dàrú àwùjọ polúkúrú musu àwọn èèyàn ti rẹ̀ hànà ọmọlúwàbí òtún nǹkan láyé mọ́ wọ́n ní ọta àgbọn tán wọ́n tún lọ rà mí èyí náà wọ́n sì ní gbogbo ọta táwọn mi fi yìn àti ọta táwọn ọlọ́pàá fi yìn àmọ́dá náà wọn náà wọ́n yìn ní. òye nàìjíríà jà ní orí ìgbìmọ̀ èmi ìgbìmọ̀ tí mo ń sọ̀rọ̀ níwọ̀n bá dé orí tí mo ní mi ò dé bá ogun tí nàìjíríà ká ìmọ̀ mọ́ fi pẹ́ gbogbo ọta tí wọ́n ń yìn àtàmì àti pòrèmòpò àti kankan ọmọ nàìjíríà ẹ̀hàn náà ọmọ nàìjíríà ni wọ́n yìn ìbáàjẹ́ àwọn èèyàn ráyọ̀ kan àbáwọn èèyàn àbáwọn alákatà títí kan jíde kan ẹ̀hàn náà ọmọ lẹ́nà nàìjíríà ni wọ́n yìn so amúkun ọmọ ẹ̀wọ́ ó ní nǹkan bàjẹ́ kọjá ìlà wà aláàmà láktùlù báàdùnà báàbọ́ wà límọ̀ kí bá báyé lọ́nà láti para wa ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala táa dúpẹ́ fún òun lọ́ba tó ṣe gbogbo ohun tó dáa ní jíjẹ ala mo tó sì ṣe gbogbo àwọn ẹ̀gbin àti ìdọ̀tí ní haram ẹnìkan ló ṣe prógámù kan nínú Ramadan yìí láìpẹ́ yìí wọ́n ṣe àgbéyẹ̀wò ṣẹ̀ríà ọlọ́run àti kọ̀ọ̀nùn òfin ti ọmọ ádámọ̀ tá ń lò comparison nígbà tí mo wá ń gbọ́ tọ́pìkì ìṣẹ́jẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo kọ́kọ́ smile pẹ̀tọ̀ wẹ́ támọ́sà pé támọ́sà ara sọ pé àpá sọ̀rọ̀ náà ni torí kò sí gbé tira wọn kò sí gbé tira wọn kò jọra wọn o tí a bá rí apá abi tí a fi gbóòórùn nítorí ọmọ sọ lọ́wọ́ nínú kọ̀ọ̀nùn torí tó sì àti ẹ̀lẹ́gbẹ́ ti ṣẹ̀ríà gbogbo ẹ̀ pátápátá láyé kò kọjá ilé ìdápẹ̀ ní kọ̀ọ̀nùn. ṣẹ̀rí ọlọ́run ni yóò roko sáyé ìdí àkàkíyà nǹkan méjì tó jìnà gédégédé la fi ń kọ̀ǹpẹ́ ara wọn ni wallahu yahkumu la mu'aqqiba li hukmi tọ́lọ̀ ń bá ti dájọ́ kò sọ̀rọ̀ mọ́ pé mo ti fẹ́ kẹ́ láyé nì because àwọn èèyàn tá à ń discuss yìí middle òun ni maker láti bẹ̀rẹ̀ dópin ó wá gbé lánàá lé wa lọ́wọ́ pé bẹ́ẹ̀ sì láyé ni bẹ́ẹ̀ máa tẹ̀lé ni bẹ́ẹ̀ sì máa ṣe ni lórí gbogbo àlámọ̀ ní pátápátá wá ni tó lórí báàjẹ́ táàmù ìpàtíkúlà lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọmọ adámọ̀ wa ń jẹun tó wí ń jẹun tó wù kò fẹ́ náà bóyá lọ́nà àmọ̀jẹ̀ kankan ọmọ adámọ̀ mú tó wù kò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ká a sì ní ìjọba tí ó ń ṣàgbéyẹ̀wò pé sẹ́nà ní ẹ má jẹ eléyìí o sẹ́nà kọ́lọ̀ mọ́ oníkẹ́ mú eléyìí ẹ má jẹ́ kí eléyìí ó wọlé o eléyìí máa wọlé o o eléyìí o ráìsì wọn ní ráìsì gbọdọ̀ wọlé ìbájẹ́pọ̀ sílẹ̀ ní ìgbọ́dọ̀ wọlé mú àwọn àbátọ pé àwọn àkùrà ìjọba mọ̀ ṣàfihàn o tí gbogbo mùsùlùmí wà àmẹ́rin wa mọ̀ kankan tí ìjọba lọ sí tó bá ní igbó ìgbọ́dọ̀ wọlé máa tọ́ sí pàápàá jùlọ sí ẹ ìgbọ́dọ̀ sí ń lé mọ́ àtànà kó wọ́n jẹ́ pé náà ti kí ni ìbá pè fi fẹ́ẹ̀ ọmọ Nàìjíríà ó yá ẹ máa fọ ayọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin aṣojú tí wọ́n ń pe àwọn tẹ́lẹ̀ ìjàpẹ̀rẹ̀ ó yẹ náà ṣíra ìfẹ́ tí wọ́n fẹ́ ní ìfóòsù ìsìlámù léwa lórí ni wọ́n ti gbàgbé pé wọ́n kà nínú síra táwọn náà kílíìnù pé ń bẹ lọ́wọ́ wọn pé sọlọ́run ni pé ẹ gbọ́dọ̀ mọtí ẹ gbọ́dọ̀ fagbó ẹ náà ìyá ìrànà sáyé náà wọ́n ti máa ń sọ̀rọ̀ ó tún sì ní àárín ìdí nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ẹ̀dá kan ta ní ìgbà orílẹ̀-èdè irú Are they Muslim or Christian? The answer is méjèèjì. Wàláàrí. Àwọn tẹ́ ní ìtàrí náà ní tọ́lọ́. Tí wọ́n ń kílẹ̀mù ẹ̀sìn tó ń ṣẹlẹ́sìn. Ọ̀rọ̀ ọ̀dá ń sọ yìí, ó lè mọ́ débì kan, ó sì lè débì kan. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọjá lébù àwọn tá ń sọ ó dìgbà tá a bá nìtì wọn kan tó sọ pé káwọn bí wa wá kó mọ̀ sọ́ni kan sọ̀rọ̀ òun láfa àkàtì àmọ́ pé ẹ̀dá kò sọ̀rọ̀ bá rí báyìí olórí tó jẹ́ mùsùlùmí ò láfa àkàtì ó máa pè ẹ̀dá ìdí wa tó lọ́jọ́ ìgbéra òkè àmọ́ wa olórí tó jẹ́ kírísẹ̀ kò lẹ́nìkan tó pè ẹjọ́ àtẹ̀tẹ̀ náà kò ní tíra kan tó sọ parọ́tọ̀ lọ́rọ̀ tó tọ́ka kò yẹ kí ìjọba kan ó sọ pé ẹ búlọ́ọ̀kù igbó àtọ́sí kò sí gbọ́dọ̀ dìde nínú ìlú tó yẹ pé àní appreciate irú ìjọba bẹ́ẹ̀. ìjọba dáná ìjọba náà ìjọba dáná ò bá wo nǹkan tí ò bá búlọ́ọ̀kù ìbánújẹ láì ọ̀dì táàbì ní láì àtàwọn kan ní ìtòjọ bẹ́ẹ̀. mo ń sọ fáwọn èèyàn kan níbi ìdánilẹ́kọ̀ọ́ kan mo náwọn tá a ti ṣẹ̀rí a ti ṣe kọ́ọ̀sì tó pọ̀ torí ṣẹ̀ríà ọlọ́run gbogbo ayé àtàkì àná ló kó sínú tí ẹ bá ń sọ̀rọ̀ four times tí ẹ bá fẹ́ mú lóṣèlú ayé àtàkì àná tó ṣẹ̀ríà ní ẹlọ́mú kìí sẹ́ni tó gbé wẹ́rẹ́ ilé ìlú ọ̀pẹ̀sẹ̀ àṣẹ̀ríà nílé náà ìjọba gbogbo àwùjọ yẹra rárá o ẹni tẹ́ ní ìgbìgbọ̀n tó bá jẹ́ pé òun náà sì yẹ̀ràn náà tó wáyé pé ní tó kan náà ọ̀rọ̀ náà bá ní òṣìṣẹ́ ìjọba òun òṣìṣẹ́ níbi gẹ́gẹ́ wọn ádámù onímọ̀ sọ̀rọ̀ ayé fún wa onímọ̀ sọ̀rọ̀ àkíyà mi onímọ̀ sọ̀rọ̀ tó ẹ̀kẹ́ jẹ́ àti tó ẹ̀kẹ́ jẹ́ onímọ̀ sọ̀rọ̀ tó ẹ̀kẹ́ mu àti tó ẹ̀kẹ́ mu onímọ̀ sọ̀rọ̀ bí bó ti gbáyé bó ti ọlọ́run bá wa ọtí wọ̀ kò sí èmi o ìfẹ́ ẹnu àti ìyá ìyá ọmọ tó sọ ọ àlẹ́sọ̀rọ̀ lọ́wọ́ dára sọ́nà kìí tó nífẹ̀ẹ́ inú wàmáyá tí kò sóràtù mẹ́jì sórà fún kékeré látàrí àkẹta oní wàmáyá tí kò ayé ìhàwà àlẹ́bí tó nífẹ̀ẹ́ inú kìí tó nífẹ̀ẹ́ inú inú wa ilẹ̀ àwa àyè yóò hà àmàlẹ́ ṣe sí ni ẹ wá wọn sóràtù ń dákọ́ra ayà kẹlẹ́ ni ìgbọ́dọ̀ tí kẹ́bí mọ̀ pé àwọn rẹ́ńtẹ́ fàánàbì ni sọlọ́lọ́wọ́ sára sọ̀lá ẹ̀bá ń kà. wọ́n ń bi ọ́ léèrè nípa ọtí àti tẹ́tẹ́. nípa ọtí àti tẹ́tẹ́ ìbéèrè ń wáyé lórí ẹ̀ tàbí ìbéèrè ń wáyé lórí ẹ̀ ìbéèrè ayé àti sáájú àwọn tó wà béèrè tí wọ́n lọ tẹ̀lẹ̀. sọ pé sọ fún wọn dábàá dé. ẹ̀ṣẹ̀ ńlá àti àwọn àǹfààní kan wà nínú méjèèjì fún àwọn ènìyàn ìdánilẹ́kùn sí kí ìkó máa gbọ́ ọ̀ áyà mi bá ń ka ìyá àtúkà áyà méjì mi lẹ́yìn ẹ̀ ká tó bọ́ sínú kò mú òkun dáadáa níbẹ̀ àwọn kẹkàn sọ fún wọn pé tí ikú ní ìmọ̀ sí mú kẹ̀lé irú wọn náà tó lè náà yẹ́lá tó kà. ẹ̀ṣẹ̀ ńlá àti àwọn àǹfààní kan wà nínú méjèèjì fún àwọn ènìyàn. ẹgbẹ́ àkọ́kọ́ mo fẹ́ ká mú lẹ́sẹẹsẹ wọ́n kọ́ làwàdà ní tábàfẹ́ sọ̀rọ̀ díẹ̀ tó bá ti ṣàǹfààní títò kó sí ìmọ̀ ìfún kẹ̀dé ọlọ́run qualify ẹ̀ṣẹ̀ pẹ̀lú that adjective kó sí ìmọ̀ ìfún kẹ̀dé sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ń bẹ wàmà náà fẹ́ràn iná àtàwọn àǹfààní kan ẹlẹ́kùn ẹ̀ tó bá gbọ́rọ̀ yẹn ní gbogbo ẹ̀ tí wọ́n gbọ́rọ̀ láyé tó sì lóye àtàwọn àǹfààní kan ọmọ ìfẹ́ àwọn àǹfààní nínú ọ̀rọ̀ nínú kọ̀ọ̀tọ́sọ̀ yẹn gangan àǹfààní yẹn fúyẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́ sọ pé kó lè sí ìmọ̀ ìsìmù kẹ̀lé ẹ̀sẹ̀ tó tóbi wà ń bẹ àtàwọn àǹfààní kan nígbà táwọn olùmọ̀ wa tí wọ́n wá sàlàyé nínú nǹkan tó yé tó kọ́mọ̀ sí gbogbo yẹn oye àkọ́kọ́ náà àwọn àǹfààní yẹn náà ni ìgbà tẹ́ni tí mú mú ìgbà tó rò fóun gbádùn nínú ẹ̀ náà ni business ó rà ní one thousand ó tà ní one five àbí two thousand owó pọ̀ lọ́wọ́ ẹ̀ ó parí gbogbo àǹfààní yẹn tí ọlọ́pẹ̀ ní àǹfààní kan wà láìpẹ́ kò kọjá ayé kò kọjá ayé àfìlè sí ayé borí àlèkè àmì àmọ́ kún sí ìmọ̀ ìsinú kẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá bẹ́ẹ̀ ìyẹn sí ó ní paráyé ó sì ní paráyé bẹ̀rẹ̀ òkè àmì ẹjọ́ wọn gbọ́ kò sí parí o náà méjèèjì ẹ̀ṣẹ̀ méjèèjì sì tóbi ju àǹfààní wọn lọ tó lè dìkẹ́ ní ẹ̀dẹ̀ máa máa sí máa láàdùn lórí tẹ̀sí nígbà tó ló pé koran ti ṣe tẹ̀sí ìtẹ̀sí koran koran fún ara ti ṣe tẹ̀sí koran wà ìsìnwó mẹ́rẹ́ akíbárò ní nàfọ̀rin ìlú ẹ̀tẹ́ méjèèjì tóbi bí àǹfààní méjèèjì lọ ara àǹfààní tẹ́tẹ́ ni pé ara àǹfààní ẹ̀tíkà ní ìgbẹ̀rẹ̀ tí mo fẹ́ sọ sí ìlú ọjà àǹfààní tó rẹ̀ nìkan ẹlòmíì pé òun ò jẹ àdúgbò tó ti ná ó sì lè mọ́ jẹ láyé táyé nìkan ṣùgbọ́n ẹni tó jẹ tóun ná two thousand tani wá kílèmù one fifty thousand tó òun gbà pé àà ah, hmm, òun ti fà ẹ̀jẹ̀ tó wájú àyè tí mo gbọ́dọ̀ nínú àfààní yìí wọ́n tún bi ọ́ léèrè nípa kí ni àwọn yóò máa ná sára. ibi ayà kejì mo fẹ́ lọ olùsọ́ọ̀tì ẹ̀sẹ̀ bá kọ̀rọ̀ láta yẹn ìyá lọ sínú sọ́ọ̀tì nìta. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo èyí tí ìgbàgbọ́ lòdòdó. ẹ má ṣe súnmọ́ ìrun kíkí. látàkọ̀rọ̀dù sọ̀láta. nígbà tí ọtí bá ń pa yín. lámìnú látàkọ̀rọ̀dù sọ̀láta wà láti mú sùkàrọ̀. ẹ má súnmọ́ àsọ̀lá nígbà tí ọtí bá ń pa yín. títí ẹ máa fi mọ ohun tí ẹ ń sọ. tí ẹ fi mọ nǹkan tẹ̀ ń sọ torí pé nígbà tí ẹ bá ti mú títàn oníkàtàkàtà yín. ṣé kí ló kù bẹ̀? àti àwọn oníjánábà nígbà tí ọmọ yẹn bá mu sí nígbà táwọn fàábà gbọ́ ọ̀rọ̀ yìí torí pé ọtí wà nínú ìṣe ayé wọn ìṣe ayé wọn ọtí burúkutu ní ọmọ ìkẹta mú lónìí tí òfin níhùn ìrìnà lágbáwá ọtí kẹ̀kẹ́ ọtí burúkutu oríṣiríṣi ọtí èso mímọ́ wọ́n sọ̀dọ̀ sí fún yín èso tó yẹ kó jẹ ni wọ́n ọmọ ìfẹ́ sọ̀dọ̀ sí wọ́n sọ ìfẹ́ká lọ́píkà míì náà wọ́n sọ inab èso inab ló pé èso nígbà èso dáadáa ní oúnjẹ ni wọ́n sọ lọ sí wọ́n wà mú sí bára sọ̀rọ̀ tilẹ̀ ṣá ẹ̀fùdà sílámù strategically ọlọ́run bá ń ó ń kọ̀ǹsídọ̀ máa dáná torí pé ọlọ́run làmọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà pàápàá jùlọ ń bi ọ̀rọ̀ sí nítorí pé ó ní nǹkan ṣe pẹ̀lú pẹ̀lú èèyàn ìyẹn oúnjẹ ni tí àwọn èèyàn ti ń jẹ tó ti mọ́ lára pẹ̀lú tá a bá bóyá náà ọ̀tọ̀ ń bá olùmọ̀ sọ pé tá a bá ara lè lé wọn kò sí tó ní ọlọ́run bá tó ń kẹ́kọ̀ọ́ ní ọlọ́run bá lára sọ pé òun ti lé wọlé ẹ̀ka náà ọlọ́run tó ń pín díẹ̀ dáì wọ́n wà mọ sílẹ̀ ìtọ́lá tó lè ṣá àmúyíra tí wọ́n bẹ̀rẹ̀ lórí ìwọlé àwọn èèyàn tí wọ́n jọ máa jọ náà lórí náà ni o pẹ̀lú ní oṣù tí tó yẹ kó sùn sí. nígbà tó bá wá di pé sọ̀dáàtò àsọ́gbòhì ohun tó bọ̀ ojú ó ti dá àgbọ́yé wọn náà ni pé ọlọ́run bá ti ṣe léèrọ̀ fún wa nígbà tá a bá wà ní sọ̀lá. lẹ́yìn sọ̀dáàtò sọ́gbòhì kò ní pẹ́ lómi sọ̀dáàtò gbòòrò wọn ní débi ọtí kò ní pẹ́ lómi sọ̀dáàtò àṣù wọn ní débi ọtí kò ní pẹ́ lómi sọ̀dáàtò lọ́gbẹ̀ẹ́ wọn ní débi ọtí kò ní pẹ́ lómi sọ̀dáàtò ìṣà lẹ́yìn iṣẹ́ àsìkò yẹn kù wọn ò nígbà tí mọ́ wọn lára àwọn abọ́sí ìṣúwàpù ìmọ̀ àyà náìtì sọ́ra láti náìtì yá àlèbí na àmọ̀ àyà àkọ́kọ́ ẹ̀ńtọ́tọ́ yá àlèbí na àmọ̀ ẹ̀yìn mú mi ní òdòdó ìpè ìmọ̀ràn ọlọ́run sì tí wọ́n jẹ kàkà tí wọ́n jẹ tẹ́lẹ̀ wọ́n kàkà tí wọ́n èyí jẹ́ mọ́mí yóò máa lékún mi yóò máa wà lékún mi gbogbo ìgbà yìí kò tó máa pé yẹn lè dé gbogbo ibi tí máa lè parí kí tó ti kó lálẹ́ inú sọ́tù mi sá ayé àwọn àtàkìtì ìyá ayọ́ lè nínú àmì àmì ló lè là ọmọ sábà tó ti ayé rẹ̀ ẹ̀yin mọ́mí ló lòdò ìgbò náà ń gbọ́ máa nà àmì ló lè là kí là àmì sáà fi ń pa iláṣẹ ẹlẹ́kún mi sọ́ọ̀tì mọ́rídà ọlọ́run pé ìtàn pẹ̀lú pẹ̀lú gbọ́dọ̀ ní agbára ìdílé ààrùn ìwọ́n ní ìnáwó nǹkan mú wa mẹ́sìrù ẹ̀ka. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ìgbàgbọ́ lódodo. dájúdájú ọtí àti tẹ́tẹ́ gbogbo ọ̀nà tó pín sí. àwọn òrìṣà. wọ́n ń sọ bẹ́ẹ̀ kẹ́ fi àtàwọn òrìṣà táwọn ẹgbẹ́ kalẹ̀ tí wọ́n ń sìn àti ìfẹ́ yíyẹ̀wò wọlé azùlá bẹ́ẹ̀ náà ní fi òòsà àbí ìfọfà pé nǹkan àbí nǹkan kan tó jẹ́ pé ẹ lọ mọ́ àwọn kan tó jẹ́ bọ kẹ tó lè decide náà. ẹ̀gbin nínú iṣẹ́ ìṣù ni. ẹ̀gbin ni o èmi mi ni amọ́lé iṣẹ́ ìtọ́ iṣẹ́ ìṣù ni ó dèjì nítorí náà nítorí náà ẹ jìnà sí májíṣà ní ibú ẹ jìnà sí nítorí kẹ́ lè jèrè ọdẹ̀ ìkẹta ẹlẹ́ẹ̀kẹ́ ìlà alákùn tó fi fún ẹ lè jèrè tẹ́ bá ṣe bẹ́ẹ̀ àgbọ́lẹ̀ ìdàkejì ni pé tẹ́ ẹ̀ bá fẹ́ fàlà tẹ́ ẹ̀ bá fẹ́ jèrè ẹ̀ tẹ̀síwájú ìwọ tó ń gbọ́ mi náà máa gbọ́ ọ mo gbọ́ ti sọ̀rọ̀ ẹ̀ka yà nílẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ àlejò kan tó wáyé pa pé kẹrin létí àmúṣe ìtọ́nù dè tí Ramadan bá dé tàbá kárí àìsàn ìlẹ́mọ̀ yìí ní ìṣèjọ. ohun tí èṣù ń fẹ́ èṣù ń fẹ́ ni pé ó máa dá ọ̀tá àti ìkórira sílẹ̀ láàrin yín. pẹ̀lú sábà bí kí ni. níbi ọtí àti tẹ́tẹ́. ó sì fẹ́ ṣẹ́yìn lórí kúrò níbi ìrántí ọlọ́run. àwọn àbúrò mi tó tòun àti ìbẹ̀yọ nìyẹn ọ̀yà tó dákun máa ń lékiri ìlà yóò tẹ̀yìn lórí kúrò níbi ìrántí ọlọ́run nínú àbúrò ẹ̀mí wọ́n á ní sọ́lá àti níbi ìran kíkí ẹ̀lẹ̀ tó sọ́lá mọ́ràn kò lè papọ̀ mọ́ra wọn báyìí àrùn tó ń tàhú ṣé ẹ̀yin kò ní jáwọ́ níbi ṣe èṣù ní ìyàwó nígbà tí rọrùn náà bá wọlé àmẹ́lú ọ̀sọ̀lọ́nà ọ̀sọ̀lọ́nà àwọn ìṣùgbè àtàwọn wọn wọn sọ pé yá bá gé ẹ̀yin pé ẹ fẹ́ ṣe dáadáa ẹ fẹ́ jèrè púpọ̀ ó yà sí ìlà ákìbèrè ákìbèrè ó yà bẹ̀rẹ̀ ó yà máa hàn jẹ ó yà máa ṣe fọlá máa ṣe kìláwà máa ṣe kìláwà máa ṣe kàdàmáàtì àwọn èèyàn máa ṣe díkùrọ̀lá ákìbèrè bẹ̀rẹ̀ sẹ́ olóore kéré ó pọ̀ wọ́n yá bá dé àyẹ́ àṣà ìwọ́n tó yẹ pé à wọ́n wò pé Ramadan dé kọ̀ Ramadan kọ́ Ramadan yìí ọlọ́run sọ pé activate pé kò wáyé ní ọ̀rọ̀ yẹn wípé activate activate ọjọ́ ìjókòó ara ẹ̀ jẹ́ ọjọ́ ìjókòó ara ẹ̀ jẹ́ activate ẹgbẹ́ ọ̀run ti gbọ́dọ̀ kalẹ̀ tó wáyé pé ọlọ́run sọ pé activate ọlọ́run ọlọ́run ọlọ́run tó sọ̀rọ̀ ẹ̀ síbi tó yá máa ń sàdúró ká lọ wọ ọlọ́run ò àbúrò kò fẹ́ ẹ wà ní ìdùnnú kan lónìí mọ́nà àkọ́wà ní ẹgbẹ́ wá tẹ̀lé ní àwọn ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìgbàkọ̀rọ̀ ìjànà níwọ̀n jẹ́nà wọ́n mọ̀ náà sọ ni ẹni tó bá yára pa àmì tó ní máa tètè ní ọ̀tọ̀ tòun lórí òun fọ́kọ̀dé àgbà kò sọ pé dákọ̀lá náà ìyẹn bẹ́ẹ̀ ká tuntun náà tó pé ọlọ́run ọba sọ ó dáná ó sì dá ìjẹ́nà ṣùgbọ́n fẹ́ ká ti fẹ́ẹ̀rẹ̀ ká lè sọ sínú ká jìnà ti fẹ́ẹ̀rẹ̀ ká ti fẹ́ẹ̀rẹ̀ ká lè jọba ìjẹ́nà ká sì jìnà sí fẹ́ẹ̀rẹ̀ ká lè mọ́jọba náà ẹ̀wọ̀ àwọn ẹ̀wọ̀ òun náà ti fi ọtí léèwọ̀ pátápátá pátápátá ó wáyé nínú ìtàn islam wípé àwọn ará Màdínà àwọn àmọ̀ràn àjòrún àtàwọn àgbọ̀ nígbà táyà ń sọ̀kalẹ̀ àhàdànà ọtí pátápátá ni wọ́n fọ́ kòkò wọ́n fọ́ gbà ọtí ògbọ́rọ̀ Màdínà ń sàn fún ọtí ìlú tó jẹ́ tó jẹ́ fáàtì ni òjò ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ọtí ń sàn àti gba àwọn tó jọ bẹ́ẹ̀. fàhálì anton mùsàlùm tẹ́ tí wà lè fi wọ́n wọ́n ń sọ pé ìtàháìnà ìtàháìnà àti mú dópin báyìí ó ti dópin ó ti dópin ó ti dópin kí ló ṣe ń rìn rìn lórí láti ìtàwá iná ìtàháìnà ó ti dópin ó ti dópin àmọ́ ẹ wo bí wọ́n ń bẹ̀rẹ̀ mí nínú àpé jẹ́ kí n mú ẹ̀mọ̀ ní bíi ẹwọ àwọn kọ́mpìnì kọ́mpìnì tó ń pa ọtí. àkọ́kọ́ aburú bẹ̀rẹ̀ ní pé ó lè gbẹ̀gbẹ́ ní o ẹni tó mu sí bí ẹni tó gbẹ̀gbẹ́ ní o. tó táwọn olùmọ̀ sọ pé rí ti tún nígbà tó ń sọ sí ara yìí wọ́n ní wà rí yìí tó wà nàbì wọ́n lágbè ní fa híyà nàbìsà àwọn nàjàràsà kìsíyà àwọn nàjàràsà màánàríyà ẹgbẹ́ ní o ní gbogbo ọ̀nà bóyá káwá fojú rí àbí káwá fojú rí ẹlẹ́ẹ̀kejì iná hàánì amẹ́lì ṣèǹtọ́ iṣẹ́ ìtùnú sí ẹnìkan ní ẹni tí ń tọ́ sí sí ìbá àbẹ́ni tí ń mu ọtí àbẹ́ni tí ń bá wọn polówó ọtí kódà ẹlòmíì náà lè yan lọ́run láwùjọ wa wọ́n ti gbọ́ ilé fẹ́ wọn kò wọ́n yẹ gbé ọtí ọlọ́run yóò bá àbùkún yín kò sí bọ́sí lè ṣe lè pọ̀ tó àti ebi dábàá rẹ sọ nínú ní òfin bá wọn gbé torí ẹni ìdílé náà lọ́dọ̀ náà tó bá bá wọn gbé ẹni tí bá wọn pò bó jẹ ẹni bí mo wá ń wakọ̀ àwọn tí wọ́n sọ pé lọ́sẹ̀lọ́sẹ̀ ẹ̀ máa kó kírètì lọ ẹ̀ máa gbọ́ síbọ̀ sùhánù lọ bẹ́ẹ̀ náà lẹ́mú ọkọ̀ mi tó bá fẹ́ mọ́ ẹ̀ léwọ̀ torí ẹ̀mú nínú fún gbogbo ìgbà kò sì kó ẹnu lọ́sẹ̀ yìí àmọ́ òórùn burúkú ti gbàgbẹ́ kò sí mọ́ sí lè pọ̀ tó ẹ̀mú nínú ọkọ̀ olówó wà lẹ̀ ọtí lómi máa kó olówó wà lẹ̀ ẹni tí ń ta ẹni tí ń rà ẹni tí ń pọn ẹni tí ń bá wọn ṣiṣẹ́ rẹ̀ ẹgbẹ́ wọn ti lóde oṣù jáde tó ti wọlé gbogbo ọ̀nà tí ọlọ́run bá tẹ́ ilé lèmi tí wọ́n sọ pé ẹ̀yìn mùsùlùmí aláàbà sábàtì islam láwùjọ wa ayé ọmọ tòrò gan aláàbì sọlọ́ lọ́wọ́ sára sọ́lá ó ní ká má pọ̀ kò fẹ́ ká pọ̀ nípọ̀ gòsá ìfẹ́ ìpọ̀ àrọ́ sí àgbàrá ẹ̀dá kò tí mùsùlùmí ò bá mo sí mọ́ ní nàìjíríà ó ṣe ti kán lọ pọ́ńtà kán gbé pọ́ńpì yẹn lọ́dún lọ́bọ̀ tó hmm. gbé lọ nìjírí ẹ̀bí kan gbé lọ áfíríkà nìkan tó wáyé pé mọ̀ náà ọ̀hún ìjagun pé àmọ́ àpọ́tí o àmọ́ mọ́ ni o bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ ní amánú ṣe ìtọ́n ẹ̀dìyẹn mú iṣẹ́ èṣù ni tí o fẹ́ mọ iṣẹ́ èṣù àbí ọ̀rọ̀ pé ọlọ́ọ̀bá wájọ́ bẹ lẹ́sàn àbọ́bá aláwàdà nígbàtọ́lọ̀ ní ní amẹ́lì ṣe ìtàn ayà kùrán ní tẹ̀sílì kọ́lá ṣe yíò ayà kùrán gẹ̀gẹ̀ nìyẹn kí tó ń kúrò tó kó fàìsẹ́lì bù kódà nínú rẹ̀ ní pé yíṣó nígbà ní àyà ọlọ́run bá àwọn olùmọ́ ní ẹ̀yẹ́ tó ń ṣe èrú fún ọmọ torí oríṣiríṣi ọ̀nà wọn ti gbé ọtí gbà أن ما لم يتجنب الخمر والميت فهو خاسر في الدنيا والآخرة ẹni tí ó bá dínà ṣiṣẹ́ tí àkọ́ sí ó kò fòláyà tàbí àmà wọ́n sọ pé bí wò bá wọn mú bí wọ́n tajà ní gbogbo ẹ̀ ló kó pọ̀ pẹ̀lú ẹ̀rí sátọ̀dọ̀ àmẹ́rin sọ̀lọ́gbà òkè àrẹ̀ sọ̀lá inú àwọn ọ̀fẹ́ sáfẹ́ tí àkíyèsí wa sí òní àlùkàdìrà àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń pọ́n léwé ń pọ́n lásọ̀ọ́ wọ́n pè orúkọ ẹ̀ wọ́n pè káàdì máa dáàpọ̀ gbogbo ẹ̀ sáńbì nílé ẹ̀kọ́ kan ní abala òkè ọya náà tí mo ti ṣiṣẹ́ rí ìfẹ́ dákọ̀ ilé ẹ̀kọ́ ní ìfẹ́ dákọ̀ ìlú àmọ́ wọ́n sáàpè lóko kan tó rẹwà pẹ̀pẹ́ yóò sì wù mí láti mọ́ ọmọ wa bẹ̀ yọ̀rọ̀ tí mo sọ nípa àwọn tí ń bá oríṣiríṣi jàmọ́ra lẹ̀ pẹ̀pẹ́ ìdágbélẹ̀ ti kìí ti tọ́lọ́run bẹ́ẹ̀ àwọn èèyàn sì mọ́mọ́ wá lóòótọ́ àwọn olówó ńláńláńláńláńlá láti ìlú tó jìnà ọlọ́run mọ ilé ẹ̀kọ́ tí wọ́n fò wọ́n tún mọ́mọ́ ilé ẹ̀kọ́ yẹn àwọn àrí tó wà ìmọ̀nà pọ̀ sáàrùn ọmọlé ẹ̀kọ́ ẹ̀ka tó ti ní yóò jọra wọn èmi àtàwọn ọmọ ìyá wa kan sí àwọn ní mathematics àwọn tí wọ́n jẹ́ àwọn oníkàmítọ́lù ọ̀tọ̀ ọlọ́run kẹ́sì láàmú yẹn kí ni ẹ̀mọ́ náà wà ní jẹ́ àwa ló ń ṣẹlẹ̀ kí ní yóò jọra wọn tí wọ́n tó wá rí pé wíwà wà yìí náà bí ibi náà láti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ táwọn ọmọ ti ń báyìí nígbà yẹn wọn ò sì mọ sí sọ̀dájú ìjọmọ́ nínú ilé ẹ̀kọ́ yẹn torí kò sí mọ́jú ìjánu ibẹ̀ lọ́jọ́ jùmọ̀ wọ́n yàn dátàn ọmọ ilé ẹ̀kọ́ kan lọ kí òun nígboro tẹ́ bá ti wá ní kíláàsì pẹ̀láwọn bíi student parí sọ láti jùmọ̀ àbáyé tán bá fi ìdígbà ìdígbà ìdígbà ti pàdé wọ́n sì dà lóòótọ́. ọba náà ti jọ kan májúmẹ́tì náà bá sá fún wọn yọ̀ǹda náà bá fá ìpèké sí wọn nígbà tó gbọ́ wọn ti jáde tán ọyá kálukú máa wá tó ọ̀rọ̀ ẹ̀. aláàfíkè lúgúlúgú tọ́nà ẹgbẹ́ lọ lóyìn tó lóyìn ti níbi yẹn níta ayé tó kóńgò níbi tá a gbàjọ ẹ̀ tó ní lájà gbólóhùn ẹni tó lágbọ́lò kan ẹni tó táwọn gbà pọ̀ kó tó kóńgò méjì làhàwùlà wàlà kú wọ́ta ilé àdìlá. bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó ẹni tí wọ́n bá fi gún yàn bóyá ẹ̀yìn ò ní ìjọ náà. látara bẹ́ẹ̀ ọmọ ẹ̀kọ́ sanni lọ pèsè díẹ̀ àtòmọ́ management lọ́hùn-ún either we go or àwọn ilé wọ́n ń parí jẹ́ wọ́n sì bójú jẹ́ wọ́n lé wọn wọ́n lé wọn kódà mo tún wá gbọ́ ìgbà kan tó jọmọ́ méjì same place èmi ò sí ilẹ̀ nígbà mi wọ́n wá ń sọ wípé ẹni tó tún wá jẹ́ ọ̀gá yàtọ̀ sẹ́ni tó dá ilé ẹ̀kọ́ lẹ̀ gẹ̀gẹ̀ wọ́n tún wá nǹkan ẹ̀ tún wá ṣẹlẹ̀ wọ́n tún máwọn ọ̀daràn kan náà àwọn ọmọ rẹ̀ náà wọ́n wá sọ wípé kò sí nǹkan kan kò sí ti ẹ mọ́tà ìṣe àmọ́ ilé wọn náà ni àwọn ìwájú ọmọ ìyẹn ńlá máa ń pílìsì wípé ẹ̀sẹ̀nà pé ọmọ alágbájá ni ọmọ bá ń bẹ́ nu wọn ẹ̀sẹ̀nà pé báyìí ló ti wá ìwà tó ìlú kètò bí i olùdarí sọ pé are we inviting back those who send away àwọn tá a fi lé lọ ẹ dákun sí ká pè wọn padà mo fara mọ́ nípa ẹ sọ àmọ́ tí à á pè àwọn ẹni náà padà torí ọ̀kan ló yẹ ká múnú méjèèjì nínú ká yáwó eléyìí náà láti justify pé mùsùlùmí òdodo ni wá àbí káàkiri àwọn tá a ti lé pé a ti bẹ̀bẹ̀ wọn àwọn náà sábẹ̀bẹ̀ ọ̀sá ni ní no no no ìyẹn ti lọ́nu yẹn bó bá ìṣe ìbáyìí níbi tí a ti ń dá lọ́ọ̀dì ọ̀rọ̀ yẹn kò kọjọ́ ọjọ́ yẹn ló ti ìbáyìí wọ́n á gbọ́ pé lágbájá ń kọ́ wọn ní òsínú mo ní kí ló dé wọ́n ní tó ṣẹlẹ̀ ní sórí tẹ́lẹ̀ wọ́n ní òun tẹ́lẹ̀ òun ní kò sí òun ti jẹ́jọ́ ìlẹ́jọ́ ìgbàlùfẹ́ àná òun ti fẹ́ participate mo fẹ́ fàyọ. lẹ́bù kò sí lẹ́bù tí ọtí àtìmọ́kù mi tí ò ti bá tọ́ mi yàn jẹ́ nínú àwùjọ wa rẹ̀. kí ni ìjọba ń ṣe ẹ̀wù tẹ́tẹ́ lónìí? ìjọba lóòótọ́ níjọba ò lè gba gbogbo yẹn iṣẹ́ western world gbogbo ọmọ náà ti ṣe ìjọba we agree but western world ló wọ́n pátá kó níta wẹ́tíà ẹwọ tó ṣe lẹ́sà covid nípa ìjọ ní àsìkò covid nineteen tó lọ láìpẹ́ yìí mo bìlíìbì pé pẹ̀lú wẹ́ẹ́sẹ̀ àwọn èèyàn wọn àwọn èèyàn fẹ́ lè mọ̀ nílùú yẹn láwọn èèyàn fẹ́ lè mọ̀ sọ pé nígbà tí covid lọ tán ẹ jẹ́ ká wojú ẹ̀ fún bí oṣù mẹ́ta kan sí i torí nígbà tí èèyàn ò sì tẹ́ nígbà tí ẹ wà lùjẹ́ náà ni èèyàn ò sì tẹ́ ẹ̀ ò sì ní ọmọ jáde múra jáde dáadáa lọ́nà tí nǹkan tó ò kò tán òsì mọ́lé kò síṣẹ́ owó sì wọlé tàbí wá wáyé wàhálà àmọ́ níbi okùn díẹ̀ kan bóyá àwọn ògbókùn yìí jáde bóyá ni wọn gbé òkú yìí jáde láàrin ìgbà yẹn ó lè pọ̀ bí ẹni tí òjà lè rí jáde nígbà náà ẹ̀wọ̀n àwọn tó tún wá kí jáde lẹ́yìn ọ̀rẹ́ yìí tó di pé àwọn èèyàn wá di pé àfẹ́ lágbọ́dá mọ́ ẹni sáà sí nǹkan kan oríṣiríṣi nǹkan ẹ̀wọ̀ kẹ́kẹ́ ìdí tẹ́tẹ́ lọ́pọ̀lọpọ̀ ọmọ wà wọ́n ń kọ́ iṣẹ́ ìdí yahoo wọn kiri tó dájú ìgbà tó ń jẹ́ pé ọmọkùnrin ẹrù rẹ̀ wọ́ ibẹ̀ ni mo tún padà sí ẹ jẹ́ ká wòye sí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ apá ọtí rẹ ọ̀kan ya náà mọ̀ya wọn ti wá àti oní wá àti tòun ṣe èyí wá àti ìpẹ́bọ rẹ ni o torí ẹbọ wà ní nǹkan tó pọ̀ níta àwùjọ àmọ́ wá àti tèmi náà ṣe wá àti ìpọ̀ sí rẹ́ni o ìsọ pé máa mú díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ti máa ń sọ ohun tẹ bá fẹ́ wá sọ iná ìlú pé èmi bá wíṣọ yẹn o ẹ flush yẹ sí àtìmúkúmu away out of this country ẹ má sì jẹ́ kí ni ẹ wọlé ọlọ́run sàlékún dáadáa ní kọ̀ọ̀kan wọn sọ́dọ̀ àwọn àlejò wọn tó lọ́wọ́